àṣà yorùbá nation lẹ́nu tó ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́ yorùbá nation no going back it's not negotiable èkó la wà yìí o today is the tenth of january two thousand and twenty-two èkó la wà o ẹ ti rí rally ń lọ lọ́wọ́ this is the rally and the rally is going on are bringing the work closer to your doorstep. In Polawai, the peaceful rally is going on in Lagos. I will catch up with you. The peaceful rally, I say Yoruba Nation, Leriton Felelele, It's a peaceful rally and it's going on in Lagos presently. Koiki Media, Sherry, Mọ́tò ló tó sẹ́yìn tó gùn lọ títí tí yẹn. Sherry, I say Yoruba Nation ló ń fẹ́ lẹ́lẹ́lẹ́. àṣà yorùbá nation ló fẹ́ lẹ́lẹ́lẹ́ ṣe rí mọ́tò ló pọ̀ yìí o escort ló pọ̀ yìí o this is it as you can see ṣe rí our people are ready self-determination is not a crime once again today is the 10th of, the, of January 2023 ṣe rí àwọn èèyàn wa dúró tán o you are very much yorùbá nation is not negotiable it's not going back.